everybody wan fight then then come. èmi máa ń láìkì wàhálà tó bá wà lára mi dákun òfin rí ẹni sùúrù ẹ dákun. ẹ rí àsìkò tí báyìí kì í tẹ̀ mí lọ́wọ́ yìí èmi fẹ́ kárí àwọn èèyàn along ni. ẹni sùúrù ní mo ṣe dúró yìí àwọn èèyàn kan wà ń bí tó ṣe pé ìfẹ́ra bóńkìtì kan náà ni wọ́n ní ìgbà sì dá wọn jòkó náà bí kan jòkó àmọ́ èmi wà fún wọn lásìkò lónú tèmi ẹni sọ̀rọ̀ púpọ̀ ẹni sùúrù ìdí ń ṣe wá Ìlọrin àrùn yẹn ti ń ó ti ń sanná díẹ̀díẹ̀ Ìlọrin alamu alama alamu ulima bidahihi. alamun alama alamun alimu bidahihi alamuna alama alamu ulima bida ihi. alamuna alama alamu ulima bida ihi. ana anu ana anu awani. ana anu ana anu awanihi ẹni tí ààrẹ bá ń ṣe tó bá ti mọ̀ pé nǹkan ṣe òun ó dà pé ń sanbọ̀nu àwọn kìjìgbà nǹkan kan ò lè ṣe yín ẹni sùúrù ìdí ni pé ẹni tó bá wọ̀ abẹ́ ṣe wà yìí tí ò ní challenges ó ti jẹyàn èmi máa ń láìkí wàhálà tó bá wà lára mi dákun òfin rí ẹni sùúrù ẹ dákun tó bá ń bẹ lára mi dákun òkín rí dákun lára mi kí n rí ẹ màá wọn dẹ́rẹ́ gbọ́dọ̀ sọnù ọlọ́run. Baba àti ìyá àáfàá òun náà là ń gbọ́ nísìn ọgọ́rùn-ún ti ṣẹlẹ̀ ń tí wọ́n gbé ọmọ tí ẹni tí ò ní làkà yìí ni yóò ara rẹ ni pé ó ẹgbà fẹ́ ṣe ẹ má jẹ́ kí wáyé ádámù ọmọ bàbá lágége. ẹ sùúrù táyà bá ti jù yín lẹ tẹjọ lọhùn lẹ if anybody wan fight dandan kan. وأنت حل لهذا البلد ووالد bíbí ṣe pàtàkì tẹ́ ẹ bá ní bíbí náà ní ẹ sálọ ni wọ́lá ẹ̀ sàlọ̀ ogun yẹn pọ̀ ah, ọmọ kọlajẹ́ ni táàbà ẹ̀ sọ ọmọ kan adọ́jì ni bọ́s ta ló ta ló ń bọ̀ ta ló ń bọ̀ agbájì lè mí èmi èé su ọmọ ọ̀nà ilẹ̀ sàwó agbájì. wà á ń ta ìlú ní azalibalad wà wálídìí wà máa wà láyé bá ti eléyìí ń gbà lọ́wọ́ yín àbáwọ́ ti tán ọ̀kúlù tọ́ bí kì í sún mí sọ́fà yà àkúlù. ọ̀kúlù tọ́ níbi sún mi. tọ́ bí kì í sún mi. ọ̀kúlù tọ́ bí sún mi sọ́fà yà àkúlù. ọ̀kúlù ha fìrìbìrì wá kì í ń fi ha. ọ̀kúlù. bá sì náà ni ó kó sí sórí kó dáko yẹn àwọn èèyàn àwọn èèyàn mú stáǹdì ni tẹ́lẹ̀ nínú ọkọ̀ yín ó jẹ́ kí ráyè ni kò ò sí mọ́ bí àwọn bá kú lára wa ó fún àwọn èèyàn mi láyè ni. wákùlù á wákùlù tábí súnmi. wákùlù tábí súnmi. sọ́kọ̀ yà á kúlù. wákùlù wọ́n kú ní àfìrìbìrì wàhálì òfin. àwọn yìí dà Amiru Zakir yìí dà ẹ wá bọ̀ wá gbogbo ẹni tó bá ṣe wọ lómi àjẹ. lómi àjẹ. gbogbo ẹkọtọ omi àkóso ìfúnra ẹ. fúnra rẹ. lọ́la lórí tẹ̀ ń lò máa ń wọ̀. gbogbo ẹni tó bá ṣe wọ lómi. kùránì kalẹ̀ níbi ọ̀rọ̀ kan tọ́tọ́ lẹ́ẹ̀kan torí nígbà tí ló wà fi a máa gba òdúdú ni gbogbo àfáà tí ń bẹ lóṣù àmì àná máa ké wó ọ̀rọ̀ yẹn ó wúwo gan. táwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní fa wàhálà nísìn ẹ rí i pé wàhálà ti dé ogun òsì wọ̀ lọ́rin àwọn náà mo ti tú ọ̀rọ̀ yẹn lẹ̀ ẹni tó bá tún wá wù tó fẹ́ sọ ni kó máa múra social media ò sì tí ì lè táwọn àti hàn káàkiri ayé wọn ò tí wọn ò tí ì bí Facebook tí mo ti hàn. اللهم من آذاني ومن كادني فكده ومن أردني يبلتني فأهلكه